mátànù oh, tó bá tànù ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ́nà ẹni. mátànù oh, tó bá tànù ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ́nà ẹni. ọ̀nà kan ò máa wọ́ ọjà. ayé ẹ ti bàjẹ́ o oh bèbí. <laughs> oh baby oh baby ẹ̀pọ̀ ẹ ti ń jò torí ẹ̀ lórí òfin pé. Idris àṣírí ẹ ti tú wọn ló kó ẹ kéré ló ṣe sọ̀rọ̀ ẹdọbìnrin mọ wọn bí ẹ lọ́wọ́ olórí burúkú ayé ẹ ti bàjẹ́ òun kó nílé òun lọ́nà òun ní kankan fake life ló lè ibi tó ń gbé wọn nípa wọn nípẹ lé ẹ dànù àwọn tó ṣe bíbí ẹ lọ́wọ́ ẹ wọn ló ti sanwó tán ẹ bébì inú ẹ dẹ ń dùn òun ṣòṣì òun fòṣì ṣayọ má jáde kó lọ ru pọnpọn kó lọ ṣiṣẹ́ site oh, kó yọ gbogbo wèrè tó gbé sára kúrò olórí burúkú onígòdì fake ayé ẹ máa bàjẹ́ ni tí bá ti mú ẹ anywhere tí bá ti mú ẹ ọmọ ìjẹ̀bú kúkú jọ ni wá mo máa ní kó lù ẹ fún mi ni. ènìyàn ìwọ oh, máa fi ẹ gba cruise máa gbá ẹ lọ́tún máa gbá ẹ lọ́sì olórí burúkú. makeup àti sí makeup yẹn ti wà ókè. bẹ́ẹ̀ni Cameraman kọ. I'm good. Action. Bọ́ bọ̀ bọ́ yìí, mo ní mo máa bí ẹ gan. Kí ni rí ìdá pé ọmú ló láìkì? Èmi láìkì ìdí ọmú ni ìwọ láìkì ló ṣẹlẹ̀. Kò sí ọmú náà fi ń gbowó lọ́wọ́ mi sẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Mo like ọmú. Ọmọ wèrè. Kò sí nǹkan méjì tí mo láìkì kò ju ọmú lọ. Sórí, mo ti fi owó àbúrò mi, mo ti lọ fi gbó lóṣorí, olóṣó tó lọ́mú. Ah, mo like ọmú tó bá ń gbọ́ big big things ni mo like ya mo like. ó ń gbá lórí bọ̀bẹ́ ìgàn ah. àní inú fi ní pé àbúrò mi tó wá sàbẹ̀ tẹ̀ tó láyàn ẹ̀ eh, ọmọ ó wù ó ah. owó bọ́sì. ọ̀gbẹ́ni ó wù ó. àní mi kì í rọ́mú sójú ẹ̀yìn ọmọ ìyá mi tó bá lọ́mú màá rán ẹ̀. lórí pé jẹ́jẹ̀ tèmi náà ni ó yẹ kí n ṣe fún ẹ lọ́jọ́ ẹ̀. àwọn tó bá ti wá látọ̀yàn rán wọ́n máa ń láìpẹ́ ọyàn. ọlọ́run sẹ́ẹ̀ o wa mọ̀ kọ́tọ́ yẹ kí n láì kó wà ṣe pì kó wà kó lé mi lórí. ìwọ kọ́ yọsí bí là ń wá ìwọ kọ́ wà láì ọlọ́run ìwọ kọ́ èmi lẹ̀ ń jọ ìwọ kọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run ìwọ kọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run. ọ̀sẹ̀ padà olórí ọkọ̀ bá bá wọn.

comfortable yéke jẹbẹjẹbẹ. olóòfẹ́ freestyle fún mi. bàbá jẹ́ fún freestyle fún bàbá. ọ̀yà gbé wa débẹ̀ yá gbẹ́nu ẹ̀ gbé wa débẹ̀. ọ̀yà one two three four ẹ̀yin ọmọ gbòòrò ayé máa ń fọ́ ẹ̀yin náwó èmi náà náwó ṣùgbọ́n wo yín ò ní tán ẹ̀dá lóko súnà ló ń bo lálẹ́ yòókù wọn máa bó ìjójíjójó kí n jó wẹ́lẹ̀ pa mí láyọ̀ ó jọ bóyá mo ti jọjà mo mọ bóyá mo wọ fìlà èmi làbúrò kò gbagidi mo wọ sídó pẹ̀lú ìgò lówó fọ́ọ̀sì àní ìmọ̀ olúwa fún rẹ ní ìmọ̀ pọ́ lọ́jọ́ kan dúró rẹ máa gbà iborí máa ti là lẹ́sẹ̀ máa gbà ó hmm. báyìí tán máa gúrẹ́ ìgbòho àti èkó ní ogun yọrí ìṣó ọmọ pọ́nlọ olùkọ́ tẹ̀kọ́ jọ máa ń dùn mà ní kíndé máa dà lórí kan ni wọ́n fẹ́ mọ̀ bí mo ṣe ń kọrin kékeré wá kọrin ṣọ́ máa gbẹrin sátà wọn lórin tó dùn wọn kì í kọrin kó má dùn ẹ̀pẹ̀tẹ̀jọ jẹ́ kí n gbádùn má lọ máa farawé mi la wíkọ́dọ̀ lálàyé mi ti bá ṣáyó máa délé àkẹ́sọ́múkọ́ tó gbélé my name is Papa. Jẹbújẹ bẹ̀bà tó ná bẹ̀ máa lẹ̀ bẹ̀. oníṣòrí burúkú ìbàjẹ́ oníṣòrí dé ta bàbá. ó ń gbé. bẹ́ẹ̀ sà grandma mi ló ta bẹ́ẹ̀ di bẹ́ẹ̀. ẹ̀rọ màá rán ti lọ báyìí kò ségele ó yá dé yá báyìí. olórí burúkú ológo àná á ṣí èrè èmi já wọn lórí burúkú tó tó ń gbé kiri ni àbí jẹ́mi àbẹ́mi já wọn lórí burúkú tó tó ń fún lówó ni ayé jẹ́ máa bàjẹ́ ni ayé ìyá ẹ̀ bàbá ẹ̀ ogo yín ẹ̀ máa ṣòfò ni olórí burúkú játijàti á ṣe èrè èmi á gbé ìyá ẹ̀ ọ̀nírí ẹ̀ mọ́ màá gbé ìyá ẹ níbo ló ti lọ ṣèbó gbé ọtí ẹ mọ́lẹ̀ ọ rìlíìsì ẹ ni èmi á gbé ìyá ẹ ọ̀nírí ìyàwó ìyá ẹ mọ́ àbúrò rí burúkú ni ẹ ká ló ń bá fà á ò ní jèrè nígbà ọ̀rọ̀ yóò ti ẹ̀kọ́ ó dá sí ọmọ akú ọmọ aṣọkú mẹ́ lójú ni. àṣìrò olórí burúkú orí mi tí mo bọ́ sí Polanco Polanco sáìnì mi olórí burúkú ara ẹ lọ́sẹ̀ni dm sí wọn kọ́ sáìnì yẹn olófo aláyé bàjẹ́ ìkan wọ̀ ọ̀lẹ́ tí bá ráyè títì ẹ̀ máa wú ẹ máa tún gbé ìyá ẹ̀ ò ní kúre aláyé bàjẹ́ àwọn ọmọ àwọn ọmọ billionaire ń sọ̀rọ̀ àwọn ọmọ gidi sọ̀rọ̀ àwọn ọmọ ghetto àwọn ọmọ get inside bíi tiẹ̀ náà sọ̀rọ̀ àwọn ọmọ dirty boy bíi ti ti ọlọ́run tó kì í fọnu ó ń sọ̀rọ̀ ìyá ẹ̀jẹ̀ máa gbé ẹsẹ̀ gbẹ̀yìn ni. ìyẹn ìwọ bàbá yìí sọlá bàtì ẹ̀jẹ̀ where you wan send me go where i never go you dey mad no be you dey do bad thing no be you dey fok man to man dey fok you dey use your dick god create you you have dick brother you are my brotherhood you have dick bro you turn yourself to woman you are not fokin man to man are you fokin crazy ogun kill you Bobrisky ó máa ṣẹ̀wọ̀n abóyá wèrè me i'm uploaded mo máa cast you i will cast you i will casted you yí pé o máa ń dòdì ni olórí burúkú ó ní jèrè olórí burúkú adòdì you use money do bobi Bobrisky you use money do yansh money do face kọ́ńgó kọ̀lẹ́ best female ṣóbìnrin ni ẹni jẹ́kọ́já ẹ sí wòwò ṣó lè sí gẹ̀ can you gbẹ́gẹ̀ sí ni can you open your chest olórí burúkú abirùn who you know people wey you know wan know me me i'm a star i'm a hero i'm a man manhood i have my manhood <laughs> brotherhood i don change myself so i'm proud of myself i'm a man i'm a guy aboloyibu you call me dirty nigaro olórí burúkú no be you dirty your man dirty olórí burúkú devil angel of angel send àwọn angel of devil lọ send there wa devil devilish. Bobrisky devilish kí ni àwọn ọ̀ràn àwọn ọmọ ẹ fẹ́ máa sọ lórí burúkú man wey turn himself woman Congo go woman world o ti káàsì ó fowó ṣòbò ni àti okòló ẹ̀ ń di ẹ̀. jẹ́ ń sọ bóyá lórí burúkú ọmọ jẹ́ ń sọ fún ẹ lẹ́ni àwọn ọmọ tó bí òótọ́ wọn ṣẹ̀bẹ́ṣẹ̀bí kan níyàwó lára àwọn ìyàwó ẹ̀ ṣì jáde tó pé one fifty lórí burúkú ọmọ òfò ara ẹ ló sẹ́ndì láti bí oṣù mélòó àlàyé ẹ̀ ti bàjẹ́ ayé ẹ ti ọ máa pa ẹgbẹ́ yìí ni kọ́dé tì ní sílẹ̀ ọ máa pa ìjà ẹgbẹ́ yìí ni ọ máa pa ẹbí ẹran ni olórí burúkú onípe wọ ọ̀tọ̀ ẹni onípe gbogbo ẹ̀rọ fẹ́ máa bá sọ̀rọ̀ ẹni àwọn ni èèyàn kan máa kó ẹ lọ́gbọ́n lórí burúkú ọmọ òòrè yín ẹ̀ bó ṣe yín ni ọmọ ọdún mélòó ni ẹ ọmọ ọdún mélòó ni ẹ téyàn ti rí bẹ́ẹ̀ yẹn igbó ti ba yí ẹ jẹ́ àwọn ẹgbẹ́ yẹn ya tàtú gidi pẹ̀lú owó gidi o tàtú ara ẹ o lówó gidi náà wọlé tó ń gbé ó dàbí ilé iṣan ilé tó ti ń ṣoògùn ilé tó ṣoògùn o ò ní kú síbi táṣọ ẹ wà o ò ní jèrè. na me you wan drag if you drag me go anywhere we go settle am You dey hear na you dey go lock ìwọ ẹran okùn ẹran okùn tó yẹ kó so lókùn pa Bobrisky ó yẹ kó so yẹ lókùn pa ó wà nínú àwọn tó bá yé jẹ́ olóyè burúkú can you gbẹ́gẹ̀ sí ni who born you what's your surname give us your date of birth mo si whether na man abi na woman you be ogun kill you wan go say you go call you go call me wey dey go like ulaku aboloyi burúkú ni people wey you know dey fall for me àwọn tó people wey you wan know i mean star star don beg to shout olórí burúkú did i message you you message me you go post olórí burúkú you go collect woman award na him make me fire you. ó ń bàjẹ́ lọ́wọ́ kò wọ́n bí ìjà ẹ̀dá lọ sàbújá lọ rìpọ́ọ̀tì mi mò ń bàjẹ́ mò ń bàjẹ́ náà nìyẹn ó yá lọ díẹ̀ ó kàn rojọ́ ó kàn send voice note ni èmi á block ìyá ẹ̀ dànù sìn ṣé mo follow ìyá ẹ̀ ni wọ́n ló follow mi náà mo mọ ìyá ẹ̀ rí náà wọ́n ló follow mi náà ò ní jèrè lọ rìpọ́ọ̀tì ó dáa mò ń bàlùjẹ́ àbí mò ń bàtà jẹ́ mò ń bòde jẹ́ lọ rìpọ́ọ̀tì tó bá rìpọ́ọ̀tì ò ní kúre ó máa gbé ẹ̀kú ẹ̀ wá sílé wá sùn wá sí ẹ̀ ni olórí burúkú máa ń ṣàǹfààní ìwọ lọ́rọ̀ lẹ́nu ni ìwọ lọ́rọ̀ mi lẹ́nu náà ìwọ àṣìírí ìyá ẹ̀ Bobrisky jẹ́ ń gbé ẹ débẹ̀ are you married who marry you who born you post your surname post your mother post your father post your relative ogun kill you are they proud of you i'm proud of myself my family are proud of me ogun kill you Bobrisky i'm proud of my family ọmọ ìyàwó tí mo ní ọmọ ọmọ tí mo ní ọmọ investment mo ní ọmọ investor ní à i'm not a mugun ogun fẹ́ pa ẹ́ ṣá god don bless mugun forever bá tiẹ̀ pè mí mugun àbọ̀lọ́fẹ́ bá tiẹ̀ jẹ́ ni come. I come from the trenches. I'm a king. I have money. I dey among the richest. Àbọ̀lóyìn burúkú ni ẹni. Where are you? Ta ló mọ̀? Ọgbẹ́ náà máa jẹ yẹ́ olóko ọmọ nàyẹ́ ẹ̀pá máa jáyà sí owó ẹ̀gbẹ́ni kí ló kọ̀ wá. Gay ni ẹ gay ni ẹ gbẹ̀ Babiliski gay. You are a gay. Àkẹ́lẹ́ ìbúkú ni ẹni you are a gay. mú ìyá àmà nàyẹ́ ẹ̀pá that place is sáà jẹjẹ ẹsì yìí àmà tí a yà sí wòwò ni tàbá boko di àmà nà ya pawọ station ni ṣọgbọ ẹni jẹ see sí Bobrisky. wípé ò ní gba èsì voice note yẹ àbólórí burúkú ni ẹ bọ́ lọ ti bí ẹ bọ́ lọ ti tó ẹ ìyá wo ló tó ẹ ìyá wo ló bí tó tọ́ mọ òfò tó tọ́ mọ òṣì tó tọ́ mọ játijàti tó tọ́ mọ abirùn ibo ni olóòṣì èrè lọ́mọ ni èmi gan ò gbádùn mo ṣe lọ́bí mi sí ibo lọ́bí ìyá ẹ̀ sí àbólórí burúkú ni torí tọ́lá package lórí Instagram tọ́lá àwọn package ò ní kú re ò ní kú síbi táṣẹ wà ọmọ òfò eléyìí rúnrún ìyálà ya ewu follow you I immediately follow you ni mo rò pé bò ní ẹnì èmi jà rò pé bóyá bò ní lágbègbè mi ò mọ̀ pé òun náà pè bá mi ṣe àyíṣe ní ibi òbo mo rí ẹdọ owó pátá lásán tó wọ òrò òbò pé òbò lèmi pè yẹ àbólé ibùkún ni ẹ lọ sí Àbújá we in Abuja boy who no know us for Abuja I start my career in Abuja I'm a music I do music for living so n gbẹ ògùn fẹ pa iṣẹ mi musician ọlọfẹ bá ti yẹ ẹjẹ ṣá ṣèbẹ nọbi Abuja dà àwọn sọgọ àwọn òkè ẹni máa ń dọ díẹ̀ àmì kàṣẹ àwọn ọ̀gá lọ́mọdé rẹ̀ àbí ókè I don't know people àwọn ọ̀bàyéjọ́ kò you accept say you dey spoil life àmọ́ àwọn yẹn lẹ́wọ̀n say you accept say you dey spoil man you dey spoil man òǹdòdì òǹdòdì onídìí ọmọ àwọn yẹn lẹ́wọ̀n. olórí burúkú ṣe ọ̀fọ́ lòmí ó ṣe ọ̀fọ́ lò ọ̀rọ̀ dùn olórí burúkú ajá ti jà tí mi ò fọ́lọ̀ ẹ because mi ò lè fọ́lọ̀ ẹranko ẹranko ní ẹ̀nà ó ní dọ̀tí ni ẹ ó ní olówó lọ́wọ́ mọ́tò wo ló ń wà ṣo ti rówó ra jíwa gan two hundred and fifty million So ti rí owó ra jíwa gan twenty twenty latest jíwa gan two hundred and forty million two fifty million ṣo ti rówó ra wọ bí ìyá ẹ̀dá gbogbo ilé ẹ̀gàn tó yẹ bẹ́ẹ̀ ilé tó ń sùn gan tó bẹ́ẹ̀ olórí burúkú ọmọ òfò ìwọ fún máa sọ̀rọ̀ sí èmi ìwọ ọmọ játijàti mo ti bẹ́ẹ̀ screenshot follow mi ẹ̀ máa bẹ́ẹ̀ post sórí page mi o follow mi ni mi jẹ́ follow ẹ̀ padà mi ì lè follow olóorun ara ẹ̀ o dọ̀tí olóorun ni ẹ́ olófo ó fún mi ní ó mi ní best female dress lọ́para ẹ̀ lọ́ fokùn sí ìyá ẹ̀ lọ́rùn kò lọ́pa. ẹ̀rẹ̀ fún Bobrisky ní àwọ̀dù ẹ̀yin lẹ gbé àwọ̀dù obìnrin fún ọkùnrin tó ṣe ọyàn gbogbo ayé ló máa gbà máa kà sí hmm. ah! awọ́ọ̀dù obìnrin ẹgbẹ́ fún gé wọ́n ṣe bọ̀bí wọ́n ṣọyàn wọ́n ṣe gbogbo ẹ̀ <laughs> ó ní di iṣu <laughs> ó ní iṣu lí iná sí iṣu fọ ilẹ̀. so ẹnu ọlájà ọ̀rọ̀ ti gbàjà oyin ẹ̀ máa rí àjàkájù two word ẹ fẹ́ sáyé di méjì náà life na one word o yẹn gbé ń débẹ̀ ṣé mistake lẹ ṣe lóòótọ́ the time wey I follow that guy na woman I call am gẹ́ bàbí bàbí wíṣíkì onáyàn. náà kí ló lè mọ̀ lórí gbé àwádùn fún láàkẹ́ yẹn. òbóǹtè <laughs> òbóǹtè ni na. so now best of two words. àjànàkú <laughs> àjànàkú àbí àjàkájù <laughs> oh, ok àwọn bàbá yín fún ọmọ ti ẹ máa blow so ẹni ọlá àjàwó tó ń gbé náde àjàwó estate wọ́n ti gbàjàwó ẹ̀ wọ́n ti gbàjàwó ẹni ọlá àjàwó nàìjíríà. Ajakaju, the movie. So as they want do, they want do the premiere. So ẹni alájàwó ẹ̀yin ni èèyàn tí ó fún ṣé ẹ̀yin lẹ fún Bobrisky ní àwọ̀dù ẹ̀yin lẹ gbé àwọ̀dù obìnrin fún ọkùnrin tó ṣe ọyàn gbogbo ayé ló máa kà sí. wọ́n ti gbàjàwó ẹni ọlá àjàwó àwọn tó ń gbé ní àjàwó estate. <laughs> wọ́n ṣe bọ̀bí wọ́n ṣọyàn wọ́n ṣe gbogbo ẹ̀ <laughs> ó ní di iṣu <laughs> ó ní iṣu lí <laughs> you know see iṣu for ìlẹ́g àlẹ́g àbí ìlẹ́g mẹ́rin bá wọ́n dùn ṣé Fẹ́mi Adébáyọ̀ náà man man brotherhood ṣe ti bọ̀dá brotherhood Fẹ́mi Adébáyọ̀ tọ́mọ náà máa gbé àwọn dùn fún brotherhood ẹgbẹ́ wọn ṣé wọn mọ ọmọ sọ́yà pé ó ní iṣu ní ẹsẹ̀ ṣé ẹ̀ náà sì iṣu fọyín lẹ́gbẹ̀ẹ́ nọ́ọ̀sì yàn. kúlẹ́dẹ́ náà máa mistakenly mistakenly bíwú mistakenly ẹ máa fẹ́ sọ english yẹn gọ́gọ́ you are why did you mistakenly carry the award give gay ilé <laughs> ìwé fún gay ní award o obìnrin ló ní award o ah award obìnrin ẹgbẹ́ fún gay ẹ wá fẹ́ sọ ilé ayé di méjì <laughs> ọkùnrin olóko olóbò ó di méjì <laughs> ẹgbàá mi ó níṣu ó nídìí ó ní akpó nídìí ẹ̀ wáìnì ni come do video apologize to the world the world is one ẹ má sọ the méjì do the video then àwọn tó gbà wẹ́ẹ̀dù náà fún kẹ apologize pé ẹ mọ̀ you don't know ẹ mọ̀ pé ọkùnrin ni tọ́ ọkùnrin ni lọ́dọ̀ tiwa na man wọ́n ní kò rí oko sọ di ni ó ṣe wà bẹ́ẹ̀ so ó ṣọyàn òrókó ṣe ẹ̀yin náà ẹni ọlájàwò kí ló dé tẹ máa jẹ́ kó gbàjàwò yín ẹni ọlájàwò you go sell your motor you sell house ẹ fi ṣe movie ẹ polówó movie ẹ wá lọ gbé àwọ̀dù ibú Bobrisky ṣé ẹ fẹ́ di hero so ṣé Bobrisky wá jẹ́ hero ni horror ni Bobrisky is not an hero <laughs> he is an horror ẹ sún mọ́ àwọn hero ẹ wá sí Ṣàngó ẹ bá dé Ṣàngó ẹ máa rí àwọn hero. mo understand yìí iṣẹ́ tá a bá ń ṣe a gbọ́dọ̀ tẹ̀ra mọ́ tẹ̀ra mọ́ mo understand you blow you are blooded ẹ fẹ́ sáyé di méjì no normal normal ẹ ta mọ́tò yín ẹ ta lé ẹ tọ̀nà mo rí nínú ẹ ṣe interview he say you say say my everything to do this film to produce this film then this film must to blow God bless your hustle God bless you so I try kẹsẹ́ yẹ ẹ wọ́n mẹ́sàn-án yẹ di méjì ayé kan ló wà kò pé méjì o àjàkájù the movie ayé kan ló wà kò pé méjì eh, eh, dan there is no two word after ayé ta wà yìí ọ̀run ló tún kàn ẹ̀rìn <laughs> eh, ẹ jẹ́ ayé bí ayé bí ọ̀tọ̀ ayé ọ̀hún ọ̀tọ̀ ẹ̀rìn sáǹdì ọ̀tọ̀ sọ̀tọ̀ ni ìrọ̀lẹ́ lè jàre. Uh, I'm so so sorry. Please, in the name of God, the deed has been done. Um, kò sí baby nínú wa, of course. uh, it's it's not a mistake it can never be mistake because I will tèmi nǹkan tí In court, motion, ṣe mistake rárá it um, it was an intentional act because brother me honestly I've spent a whole lot of money on the film over 200 million as of today I've spent a whole lot of money the production the post production the events you know the content creating it's a whole lot a job brother me i know everybody's upset it's because i just wanted um you know people to talk about the film because i wasn't getting help everywhere a john alone brother me in the name of god with the way things touch in law i'm not really happy that people are not happy with uh, what we did though i was foreseeing of course foreseeing that oh people are going to talk i mean people are going to frown at what we did. You understand? But me, Mopuma cause um issue I mean issues to port So I'm so sorry, brother me. Please. Portable, I'm one of your biggest one. You can ask <laughs> I be. I always simple. Even before now, being your DM that I want you to come for my premiere, it will be my utmost joy for you to come to, uh, for my premiere. You understand? And it was probably quite unfortunate that this is the wait I'm a sorrow. so please my brother nítorí ọlọ́run ni mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ help me I need I need I need I need this film to to you know to do well out there I need people to accept it ẹ̀yin people listen to you people love you ẹ̀yin lẹ́sùn lè bá mi tún ojú kínní ìṣe díẹ̀ táwọn èèyàn tiẹ̀ fi lè ṣàánú mi ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo bẹ̀yìn ni mo fi orí ìyá àti bàbá yín bẹ̀yìn mo fi orí ajé bẹ̀yìn ẹ jọ ẹ ṣíjú àánú wò mí ẹ bá mi sọ fáwọn èèyàn pa fíìmù yìí beast of two wars àjàkájù beast of two wars àjàkájù òun ni táìtù lẹ ẹ jọ ó gba àwọn tó dẹ̀ wá sí premier náà ròyìn pé ah fíìmù yìí kò da gan pé fíìmù yìí da gan fíìmù yìí we need to i need that to pronounce it out there for people to accept it pé kí n jọ so one of the reasons tàbí polówó tàbí tàbí ṣe nǹkan tá a ṣe náà ni but ó tàn bọ ìtàn yìí no regret. if there's anything you can help me with please i'm ready i've done an apology tonight I apologize to all women out there I apologize to um, muslim community I apologize to everybody that felt really bad about my uh, about um, the decision i made i was creating content alone i was doing a lot of things alone by myself. You know, there was no help. I was like, okay, what can we do? Okay, can we use this um use this strategy, you know, to put this film out there in the face of everybody because definitely we knew that people, you know, are going to talk about what we wanted to do. But meanwhile, oh my oh my the I'm sincerely sorry, brother. Please forgive me. In the name of Almighty God, please forgive me. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ bá mi polongo fíìmù yìí i don't want to cry ó dùn mí gan pé ó tàn bẹ́ẹ̀ yẹn mi dẹ̀ láìpẹ́ tó ń ṣẹlẹ̀ nínú industry mi i'm not um, i'm not somebody that man like wàhálà tọ́ so mi láìpẹ́ you know there has to be um, there has to be forth and back about some certain things but mo kàn bẹ́ẹ̀ yìí ni brother mi ẹ jọ̀ọ́ ẹ bá mi polongo fíìmù yìí ẹ fi ṣàánú mi i've spent so much in the name of God help me help me sir help me ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ni mo fi bẹ̀ yín ẹ ṣàánú ajé ẹ ṣàánú mi God bless you brother. brotherhood. If you come to my hood, if you come to my hood. bàjẹ́ I'm a beautiful girl wo mi ò jẹ́ bàjẹ́ àbí sugar mummy of Lagos wo ayé ìjẹba bàjẹ́ ni máa gbé ẹ ẹ̀wọ̀n ló máa kú sí olórí burúkú ológun àná. You are my brotherhood. olórí burúkú. my brotherhood to brotherhood ó fẹ́ lọ́jọ́ sisterhood lọ́ba mu ayáhùn. You are the special brotherhood. You are my brotherhood. Who is your brotherhood? I'm not your brotherhood. I belong to sisterhood. You this dirty boy, so classless. You want to report olórí burúkú. àwòdí abẹ kòkó pàkan ọ̀yà ń ṣe bẹ́ẹ̀ láyà àpọ̀. ikú máa pa ẹ́ ni. àwòdí abẹ kòkó pàkan adé kótókótó lọ́wọ́ pẹpẹ sílá pẹpẹ. ẹ gbà mí lọ́wọ́ pọ̀tẹ́bù yìí o eléyìí kò lórí tó rò. ìwọ sùmẹ́lò ìwọ jẹ́ bọ̀ yìí ìwọ tẹ́ kádà òkèǹkè fún kọ́lọ́ fúrí ẹ ẹ olórí burúkú ẹwọ́n ló máa kú sí. why did you mistakenly carry the award gift, gay? ó ṣe eré ni do you know who you're talking to? àgbà àwìn wọn ló ṣàárọ̀ Monday o. ọjọ́ Monday èkó ní bàbá kúgbà o. mọ́kòrí burúkú wá bá rí o ó ṣàárọ̀. all right they don arrest Bobrisky you understand um, first things first mr blue audi mr lamborghini mr pinnock estates for lagos um, i know say you be big boy you get plenty connection but i wan advise you see this matter be a little piece of advice no make any call though. you understand if not now this one go drown you <laughs> now why did they arrest him simple very simple now is it not it's abuse of naira now they spray naira they match match the naira why would he be doing that On uh, section 21 subsection 3 of the cbn act of 2007 it says that if you uh, manhandle the naira it is a punishable offense so that's why they arrested a very small thing the fine is 50,000 naira pay it but then again, yes, you know that um, do some other thing i'll still send another i'll send reports you understand i'll send another reports come again you know in the spray dollars in the in the pack heap of dollars all those bundle of money you know the house and everything now guys i suspect money laundering i suspect it so another petition will still be filed <laughs> but then again to the people who get connection to bob i go advise i don't talk no open and do. Oh. no you will learn ah. you will learn the hard way i swear to god who made me you go learn wallah you go learn <laughs> Don't play. <laughs>